sòbébìrà ń túmọ̀ òfin ọ̀nà fún yín àti àwòrán yìí ń túmọ̀ sí pé a kò gbọ́dọ̀ gba ọ̀nà láti ìhà yìí a kọ̀ fún ẹnikẹ́ni láti gba ọ̀nà láti ìhà yìí.